العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almoflehun èyí tí ilé ẹ̀kọ́ moflehun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn wa lọ́yọ̀ọ́ state ní nàìjíríà tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n máa bá ní ṣe àlékún àgbéga àti dáadáa fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa ọlọ́run jẹ́ kan soríire láyé àtijọ́ ògbìndà kìámà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jóbi tẹ́ ń kó ọmọ wá ọlọ́run jẹ́ kẹ́ ẹ jèrè àwọn ọmọ yín láyé àtijọ́ ògbìndà kìámà gbogbo ẹ̀yin tẹ́ tún wá kún sí ọlọ́run yìí náà lọ́wọ́ nínú òbí àtàwọn mùsùlùmí míì ọlọ́run máa bá ní sàlékún àbíga fún yín láyé àtijọ́ ògbìndà kìámà kọ́lọ́n wá jẹ́ kí gbogbo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó wa pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulmalik Adigun tí yóò kà fún wa bísmìlá. A'udhu billahi minash shaitanir rajim. إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحسوا فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاكرهوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم ọlọ́run bá fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kọ́lọ́run má jẹ́ kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà gbàgbé. ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa mutumayina Ibrahim bismillah. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها رواه الترمذي Translation last messenger, peace be upon him, said, Whoever reads a letter from last book, Al-Quran, will have reward of a righteous deed, and a righteous deed attracts ten rewards transmitted by Trimism. Lessons from the Hadith. 1. Al-Quran is the word of Allah. 2. Creation of a letter in the Quran attracts 10 rewards. 3. Muslims should always read Al-Quran. 4. There is no book like Al-Quran in the world. Ọlọ́run bá ní fún gbogbo àwọn ọmọ náà lálùbáríkà tọ́pọ̀ o, má gbàgbé màláíláí, kó kí gbogbo àwọn òbí kán jèrè àwọn ọmọ wọn ẹ jẹ́ ká máa tẹ̀síwájú eléyìí ni ó jẹ́ ahwalu salafi sọ́ọ̀lẹ̀ fi Ramadan part three ibẹ̀ náà láàsì ti ara dúró nípa ìṣesí àwọn ẹni retán lọ nípa ọ̀rọ̀ àwẹ̀ táwa bẹ̀rẹ̀ sí ní mú àwọn issues àwọn nta tó fẹ́ bá ẹ̀yin mùsùlùmí sọ lágbàáyé ní ìjìrà fourteen forty one lẹ́yìn ìgbà tá a ti bí ẹ́písòdù mẹ́rin tá a ti fi sọ̀rọ̀ ti ń jẹ́ àwẹ̀ àǹfààní àwọn sálàfù sọ́ọ̀lì tí wọ́n lọ ibi tá à ń bá lọ níbi bí wọ́n ṣe máa ń ka Quran tó pọ̀ nínú ààwẹ̀ Ramadan torí pé Quran yìí ọ̀rọ̀ Ọlọ́run ni mímọ̀ ka Quran oore pọ̀ ń fún wa ẹni tó bá ń ka Quran oore àkọ́kọ́ ní tákẹ́kọ̀ọ́ wákà nù hadith lórí lẹ́tà kan téèyàn bá pè nù Quran ládàá mẹ́wàá ni téèyàn bá ní alif lam mim yóò gbà ládàá tààtì téèyàn bá ní alhamdu lilayi alhamdu nìkan five letters ló wà ńbẹ̀ alif lam ha mim dal kéèyàn kẹ́ni alhamdu nínú kùránì ó ti gba aládàá fifty jẹ́mọ́ ẹ wá wo tó ka a page two pages three hundred pages over six hundred pages tó wà ní kùránì àáfà ládàá ó ti ọlọ́run ló mọ iye ládàá téèyàn ó rí lórí quran ìyẹn kọ́ fi àwọn sálàfù sọ́ọ́lì àwọn ẹni eré tí wọ́n lọ kọ́lọ̀njáwa náà lè máa tẹ̀lé ìlànà àwọn ẹni eré ká mọ́ tẹ̀lé lánà àwọn eléṣù ìyẹn fi wọ́n lọ́kàn balẹ̀ pé lórí páwọn ń ka kùránì náà sábàtàlà àjò ládàá ti dúró fáwọn táwọn ọgbà wájú ọlọ́run ìyẹn nìkan tó kọ́ oṣù tí wọ́n tún sọ kùránì kalẹ̀ náà rọ̀mọ̀dán ọ̀nà tá a wáyé a gbọ́dọ̀ máa kà púpọ̀ ìyẹn nìkan tó kọ́ mímọ́ ka kùrán odidi ìsọ́ òun ni ọmọ jẹ́ fẹ́ni tí ń kà ìyẹn nìkan tó kọ́ mímọ́ ka alukur'an ọmọ ń fọ ẹ̀mí mọ́ pàápàá téèyàn bá mọ̀ túmọ̀ rẹ̀ téèyàn bá mọ̀ ìtumọ̀ alukur'an àtàwọn oore míì tó wà níbi kur'an gbogbo eléyìí lọ́fà tí wọ́n ṣe máa ń lo opportunity oṣù Ramadan tí wọ́n máa ń ka kur'ani ṣùgbọ́n o a rí àdíìsì kan látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa wípé ẹni tó bá ń ka kur'ani fún tó kéré fúnjọ́ mẹ́ta lámúyẹ̀ fúkọ́hà pé kò ní gbọ́ kur'ani yẹn yé àdíìsì wọn àfàtọ́jẹ́ pé mas'ala iṣu wa máa ń ṣẹlẹ̀ pé ah, àwọn sálàfù sọ́ọ̀lì sí wọn wà aládìísì yìí ni tí wọ́n fi ń parí kùránì kan lójúmọ́ tí mi ń ka kùránì méjì lójúmọ́ tànàbí sallallahu alaihi wasallam tó sì ní pé èèyàn lè ka kùránì jù kọjẹ́ láàrin ijọ́ mẹ́ta kéèyàn má ka kùránì fún tó bá ti less than three days àwọn àáfà àwọn fèsì lórí ọ̀rọ̀ yìí ẹ rí i pé àwọn àáfà àtàwọn àwọn sálàfù sọ́ọ̀lì tá a kà yìí amiru amiru nínú hadith amiru mọ̀mínú fẹ́ hadith àfà aládìsí ńlá ni ìmáàmù màlìkì àfà aládìsí ni ìmáàmù ṣàfi àfà aládìsí ni àtàwọn míì nú àwọn tá a tún lè dá akọ wọn àwọn náà rí hadith yìí wọ́n sì gbọ́yé kí wàá ní tó ṣẹlẹ̀ tí wọ́n ṣe ń ka kùránì tó kọjá ẹyọ kan láàrin ìjọ mẹ́ta àfà wa alhafiz ibn rajab alhambali a máa ń sábà lo ọ̀rọ̀ wọn púpọ̀ kọ́lọ̀ ń kó sanwó lẹ́sàn inú tíra àwọn làtọ́ iful arif ibẹ̀ ni wọ́n ti wá bá wa yanjú ọ̀rọ̀ yìí wọ́n ní wàyí náà mà wúrida náàyù ànkìrọ́ àtìlù quran wọ́n ní sẹ́ rí ẹ̀gbà wa tó wá nípa pé wọ́n kọ̀ fún wa ká máa ka quran níbi tó kéré ju ọjọ́ mẹ́ta lọ wọ́n lélẹ̀ lélẹ̀yìí o àlálìmọ̀dáwámà àlàdáàlìkì fẹ́ni tó bá ń ṣe é lọ persistently continuously tọ́já sí wípé gbogbo ìgbà òun ni wọ́n fàmà parí kùránì kan jọ kan àbí kùránì kan níjọ méjì throughout a year wọ́n lẹ́ni tó bá ń ṣe é lọ òun ni ṣẹ̀ríà ń ló kórira wọ́n ní fàámà fil awqat alimọ̀fà bọ́là kàṣárì ramadan khususan wọ́n ní ṣùgbọ́n àwọn àsìkò kan tá a rẹ́rìí pé àwọn àsìkò ọlá ni téèyàn máa ń kó ọlọ́run nífà gẹ́gẹ́ bí oṣù ramadan ní ìsàdáyanrí àlàyálí lẹ́tì yútùlábù fi á laylatul qadr àbáwọn òru ní pàápàá àwọn òru mẹ́wàá tọ́kàn tá a máa ń wá laylatul qadr téèyàn bá tó lè ka Kùránì pọ̀ wọ́n ní òsì tó burú ń bẹ̀. àwòfíl àmọ́ kínìlì mọ̀fà dọ́là àbáwọn ààyè kan tọ́jà àwọn ààyè ọlá ẹni tó ń gbé Nàìjíríà ọlọ́run wa ní lọ́pọ̀túnítì àti lọ́ọ̀sẹ̀ ájì lọ́wọ́ lọ́pọ̀túnítì àti máa wà náà kàábà àfààní kàmọ́kà lìmọ́ndà kálà ámíngẹ́rì àlìyà tọ́lọ́pọ̀túnítì ọ lọ ṣe umra àbọ̀ lọ ṣe ájì lòun náà wá lọ́pọ̀túnítì kọ́ wà nù kàábà kọ́yà àmọ́ ka kùránì lọ́pọ̀lọpọ̀ fayustahabu al-iksaru fi a mintìláwá tìlù kùránì àǹfààní òsì tó burú afẹ́ kí kùránì èèyàn pọ̀ nírú àwọn ààyè ọlá àbásíkò ọlá yìí ìtì náà mọ̀lì zaman walimakan lẹ́ni tá a fẹ́ kófà tá a fẹ́ rọrọ ààyè àbásíkò yẹn àáfàá ní nta sọ yìí wà á zá kọ́ọ̀lù ahmad wà ishaq wà gẹ̀rí ìmà minal àìmà irú ọ̀rẹ́ náà ni mọ́mọ́ ahmadu táwọn náà jẹ́ àáfàá aládìs tí wọ́n sọ àáfàá wà ishaq ibn rahawai irú ẹ̀ làwọn náà sọ àtàwọn míì nínú wọn àáfàá ní wà á léyìí yẹ̀dúlù amọ́lù gẹ̀rí yìí kódà àwọn míì náà tí wọ́n tó yàtọ̀ sáwọn àáfàá yìí iṣẹ́ tí wọ́n ṣe bí ìmáàmù ṣàfi bí malik bí ìmáàmù bukhari iṣẹ́ tí wọ́n náà ń tọ́ka sí pé ramadan kò sí ní tó burú káka kùránì pọ̀ kọjá kùránì kan láàrin ọjọ́ mẹ́ta a lè parí kùránì kan lójúmọ́ fẹ́ntọ́lọ́n bá fún láàyè àwọn tọ́lọ̀ bá fún láàyè tó tó báyìí náà ìwọ náà gbìyànjú bó ṣe kọ́ ọmọ parí kùránì kan láàrin ọjọ́ mẹ́ta bó ṣe kùránì kan láàrin ọjọ́ márùn bó ṣe kùránì kan láàrin ọjọ́ mẹ́wàá ká má jẹ́ kí rọ̀mọ̀dán náà lọ ká àwọn sálà fíkì yáàmì láìl fi ṣáàrì rọmọdán ìṣesí wọn lábala ká máa jí lóru ká fi máa bọ́ lọ́hùn sọ̀rọ̀ nínú ààwẹ̀ àáfàá níṣesí wọn ìṣesí ńlá ni o ọ ń bẹ nínú àwọn sálàfù sọ́ọ̀lì tọ́já sí wípé gbogbo òru làwọn fi máa ń ṣe náà fìlà gbogbo òru wọn á bẹ̀rẹ̀ náà fìlà látẹ̀yìn ṣáì tó bá ti kú kùbẹ́ ìlú tó lórí ìlfàjìr tó bá ti kù díẹ̀ tálùfàjà rí ọyọ òun ni wọ́n dáná fìlà dùn wọ́n dẹ̀ lọ jẹ sáárì àáfàá ló ń bẹ nínú wọn tọ́já sí wípé nisful layl ìdajì òru òun làwọn kan máa ń lò nínú wọn àáfàá ló ń bẹ nínú wọn àwọn tí máa ń lo one over three òun one over four wà òun one over five òun one over six àáfàá lọ́dẹ̀ ń bẹ nínú wọn tí ò ní certain portion or percentage bó ṣe máa ń jí lóru tó bá sùn àsìkò tó bá ti jí lóru nínú Ramadan ó jí náà nù ó sì ń ṣe náà fi là á lọ ṣùgbọ́n wọn ò kí ń fi òru ṣeré nínú Ramadan tá a bá sì wo ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ àfa gbogbo ayé náà ànábì ò kì í fi òru ṣeré nínú ààwẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí káwa náà gbìyànjú ká máa jí lóru nínú Ramadan lábala jíjí lóru ìwárè ẹ jẹ́ kó yé wa o àwa tá a jẹ́ mùsùlùmí náfìlà òru pẹ̀lú àwọn sálàfù sọ́ọ̀lì àwọn ẹni rẹ̀ tá a sọ yìí wọn ò mọ lórí iye kan lódodo arí àdìsí ya wa aisha rọ̀bí aláàánìá tó nípa nàbí asalam kéèyàn kọjá mọ́kànlá yálà nínú àwẹ̀ àbí àwẹ̀ ó dẹ̀ ṣàlàyé pé bánàbí ṣe máa ń kí yóò kí tí ó farabalẹ̀ tí ó gùn ẹni tọ́lọ́ bá ní kọ́yẹ́ kó mọ kà fa gùn kò sí tó burú bóyá ọba fi wítìrì mẹ́ta lé kò sí tó burú ń bẹ̀ ẹ̀ ń bá sì èyí tó nílẹ̀ nú ọ̀rọ̀ majority àwọn àfáà pé ìrun òru ó lè kọjá rákà mẹ́jọ àbí mẹ́wàá táàfì wítìrì lé èyí tó nílẹ̀ nú ọ̀rọ̀ àwọn onímọ̀ ìyẹn làwa fi ń ṣiṣẹ́ kọ́lọ́n kó gbà lẹ́sìn bákan náà náfìlà òru kèé ṣe ń tá a fún o tá a sọ pé náfìlà òru òní rákà mẹ́rin sálámà méjì iná nzánáwù mẹ́ta kúlíyàwó alikáfì rúnà méje lórí ìdúró kọ̀ọ̀kan gbogbo àwọn tíra ayé tọ́já àwọn tíra ẹ̀sìn ẹ̀ lè rí nínú ẹ̀ ìsìláàmù èdè ẹ̀sẹ̀sìn ilẹ̀ yorùbá nìkan ìgbìyànjú àwọn àáfàá wa tí wọ́n ti lọ láyé ìjọ́un tọ́lọ́hún sì jẹ́ pé wọ́n ṣe htr wọ́n gbìyànjú ni wọ́n gbà ládàá kan lọ́dọ̀ ọlọ́run nígbà tán rí èèyàn ọmọ àwọn súrà tó gùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kíná mọ̀ iná iná àtẹ́ná lo àsìkò tó gùn lóru ìlọ́fà kan máa kọ náfìlà òru ńlẹ̀ lọ wo àwọn náfìlà òru yẹn ọmọ ń ta kura wọn pé látọ̀dọ̀ wọn àtọ̀dọ̀ ni bó ni ó sì á máa jẹ́ tẹ́nìkan pé òru kẹjọ rákà mẹ́wàá ìmí ò rákà mẹ́fà ìmí ò rákà mẹ́rin bẹ́ẹ̀ yín mùsùlùmí ayé ti kúrò láyé náfìlà òru òní sálámà mẹ́jọ rákà mẹ́ẹ̀ẹ́dógún lórí ìdúró kọ̀ọ̀kan bọ́ bá ṣe rọ kálukú wa lọ́rùn òun abẹ́lọ́n kò já sórí rẹ̀ ayé àtijọ́ ọ̀gbìndì alkeyamo ilé ẹ̀kọ́ muflihun high school àwọn náà sonígbọ̀wọ́ ètò ten boy ètò almuflihun ẹ lè fẹ́ pè wá bóyá fẹ́ béèrè béèrè ń pa àlámọ̀rí ẹ̀sìn abẹ́yìn náà tó fẹ́ dá sí tọ́lọ́hún abẹ́ fẹ́ mọ̀ ń pa ẹ̀kọ́ wa yìí zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight tí ìṣòro látàtúmọ̀ pàdé ìmìlọ́mọ̀ yáyín ẹ̀sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum. wa rahmatullahi wa barakatuh.